الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله واصحابه وسلم تسليما كثيرا عما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن من نعمة الله علينا أن بلغنا هذه العشر المباركة عشر ذي الحجة التي قال فيها نبي الأمة نبي الرحمة صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه العشر الحديث عباد الله ومن شكر نعمة الله سبحانه وتعالى أن نستجد لهذه الأيام بالأعمال الصالحة المتنوعة المتعددة التي تقربنا إلى الله عز وجل ومن هذه الأعمال التكبير والتهليل والتسبيح لقوله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه من عمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التعليل والتكبير والتحليل أخرجه أحمد في مسلمه من الأعمال الصالحة قراءة القرآن وتعلمه ومن أعمال الصالحة كذلك الصدقة والصلاة وغير ذلك سنبين في هذه الخطبة الكريمة أتى أكفو الله أبا أبا تتوقع ọba àgbà ńlá ayé ọba aláàánú ọba oníkẹ̀ ọba olóore ọba ọlọ́pẹ́ ọba ẹ̀yìn ọba tó yí pé ó jẹ́ ká máa bẹ nínú àwọn ọjọ́ èyí tó lóore jù nínú àwọn ọjọ́ tó nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ọjọ́ ayé òun náà sì ni àwọn ọjọ́ mẹ́wàá oṣù tó ní jẹ́ ọjọ́ kẹta oṣù òdèrè hijjá oṣù kejìlá àwa musulmi ọdún 1441 tí ọlọ́run bá ti gbé ànábì wa Muhammad sa'adà sàrádìde ní ìṣe ìjírá láti ìlú Makka lọ sí ìlú Madina ìkẹ́ àti ìgẹ̀ ọlọba ọlọ́bá wa Muhammad sa'adà sàrámnà kọlọ̀bá ara lè ra àti gbogbo àwọn tó bá

òun náà ní ká lo àwọn ọjọ́ mẹ́wàá yìí ká ló fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó lóore àwọn ọ̀sẹ̀ olóore ọlọ́kẹ̀ ẹjọ́ kan oníranran èyí tí ó gbèrò súnmọ́dọ̀ ọlọ́run ọba tí ó jẹ́ ajẹ́ ọ̀kan náà àwọn àwòdìyà lọ àwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run èyí tí ọlọ́run ọba lè kí ọlá sọ kò ní sí ìbẹ̀rù fún wọn òsì ní banújẹ́

la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd pé ká máa wí láwọn ibi iṣẹ́ wa ká máa wí sáàbá ń kama lọ́nà ká máa sọ àwọn gbólóhùn yìí láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ìta ti wa Muhammad sallallahu alaihi wasallam kan ọba wala ahabbu ilayhi min ọba téèyàn ti sẹ́nu rẹ̀ tó tó ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá èyí ta wà ń bẹ̀ báyìí tọ́lọ́jọ́ tó lè jẹ́ ọjọ́ kẹta pẹ̀lú àwọn ọlọ́run oríṣẹ́ ọlọ́run bá sọ nínú àwọn sẹ́dá máa sí orí pẹ́fà áṣẹ́rù fi iná mílẹ̀ tààrí ẹjọ́ pọ̀nù rẹ̀ tẹ́ máa ti dá ilaha illallah ẹjọ́ pọ̀nù rẹ̀ wọ́n tẹ̀bí ẹ máa sọ Allahu akbar Allahu akbar Allahu akbar kẹ́ẹ̀sì máa fi wọ̀ tàmí kẹ́ẹ̀ máa dúpẹ́ fọlọ́run àwọn gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí

si kó jẹ́ iṣẹ́ olóore tọ́lọ́wọ́n bá ní bùkátà sí tọ́lọ́wọ́n bá ń fẹ́ lọ́dọ̀ wa lásìkò yìí kàgbónimọ̀ ká máa wí bákan náà nínú àwọn sí olóore ètò ẹgbẹ́ ó ti yẹ ká máa wí torí pé ń jẹjọ àwọn èèyàn béèrè nípa pé iṣẹ́ olóore yìí tí ó jù báyìí náà lọ ní iṣẹ́ olóore

tọ́lọ̀n bá ní àárí ṣe táparí àlòkò án bí mẹ́ta kọjọ yóò tó parí àlágbára rẹ̀ bí méjì kọjọ yóò tó parí àlágbára rẹ̀ ẹyọ kan lódìdí kọjọ yóò tó parí àlágbára rẹ̀ dáadáa torí pé kò ẹja ń nínú gbogbo wọn náà ló pé ọ̀rọ̀ ní ṣe gbogbo bàbá tí ń bọ́ máa nífẹ̀ẹ́ wa sí gbogbo bàbá tí ń láàmà súnmọ́ lọ́wọ́ ọba sí gbogbo ọba tí ń ká sí ìbẹ̀ náà tá sọ lójúmọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wa yàtọ̀ sọ̀rọ̀ tí wà lásán tó fi jẹ́ kọjá púpọ̀ kéèyàn máa ka lùkọ́ hàn pàápàá jùlọ láwọn ọjọ́ mẹ́wàá tá wà ń bẹ̀ yìí nínú Muhammad sallallahu alaihi wasallam ó ní ìmá ń pa iṣẹ́ ìmá ń pa àti èèyàn rẹ ni o ìmá ń pa àti èèyàn rẹ nígbà tí ń ṣe sàárà àwọn àìsí tí iṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àmà àparẹ fún yẹn kódà ó ń ọlọ́run bá tún sọ náà rọ̀ mí pé ìmá ń poró ni o tí yóò poró ẹ̀ gẹ́gẹ́ bómi máa ń poró náà iná ẹ̀ ní sàárà máa ń poró tí

ó lè jẹ́gbẹ́ ọkàn náà ní í ṣe àṣùbá nìkan náà lọ́jọ́ lọ́hùn múra májọ jẹ́bẹ̀ náà ọjọ́ mẹ́rẹ̀ wáyé tàlékùn máa rí fún fi ọkà sí mọ́ra àrùn rẹ̀ ara wọn ẹlòmí tó ṣe pé jùmá nìkan lòun jọ jùmá nìkan ní máa ń kí lẹ́yìn jùmá yìí èyí bá mọ́ bá iná ẹ̀ ní òkè ṣàtúnṣe nínú àwọn tí ẹ gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé yóò fúnra rẹ̀ lójú kòkòrò sí èyí tó ń gbé kọ́ ẹ̀dá lọ́rùn a gbọ́dọ̀ mójútó àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí ká mójútó dáadáa ṣùgbọ́n ìgbà náà bá ti ṣe ní rọrùn fún tọ́lọ́run bá ti ní kọ́ máa kí kò lè má ti mára àwọn pé orí ńlá lọ́run bá ti fọ́ orí ńlá tó ti pé ó kéré nínú àwọn tọ́lọ́run bá jogún ẹ̀ fún láwùjọ àwa tàbí pẹ̀rẹ̀ wa ní mùsùlùmí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn níwọ̀n èyí tí wákàtí mára wọn kó pé tọ́lọ́run bá ní kí wọ́n wà náà kí wákàtí mára wọn rẹ̀ pé orí ńlá ni múra sí i má jẹ́ pọ̀ mọ́ máa kí látòkó rẹ̀ kò tún lékún sí nínú ọ̀tún ọ̀tún níbi ìjọ ìsọ́lọ̀ ọlọ́run bákan náà ní àwa láwọn nẹ̀wà pé àwọn nẹ́fìlà ti ń bẹ lẹ́yìn àwọn ìrun yìí adúnimọ̀ sọ̀látù dúhà ìrun àwọn tó ronúkúwàdà sọ́dọ̀ ọlọ́run ìrun ìyálẹ̀ta kadúnimọ̀ bákan náà sọ̀látù láì ìrun òru kadúnimọ̀ láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí kí iṣẹ́ wa kó lè bá jẹ́ nìkan sí pé yóò jẹ́ àtẹ́wọ́gbà dáadáa yóò sì pọ̀ dáadáa lọ́dọ̀ ọlọ́run lọ́ba nìkẹ́ ọlá nínú àwọn ṣe olóore òun náà ni bí lórí wa lè dẹ́yìn kí wọ́n máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ máa ṣe dáadáa sáwọn òbí síwájú káwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé tó dé ọ̀rẹ́ yẹn ní kèsè ní bá fẹ́bẹ̀ nínú ìwọ̀ ìtọ́nà bá gbé kọ́ alọ́run ni tá a gbọ́dọ̀ má mójútó nígbà ọjọ́ mẹ́rẹ̀ wáyé tí wá dé ká jẹ́ nìkan sí pé ká sì ṣe olóore fún wọn nínú àwọn tí olóore ta lè ṣe kó bí ẹni òun náà ni pé gbogbo ọ̀nà èwo lọ fẹ́ gbà tó fi mú ìdùnnú sínú ọkàn wọn lọ́nà tọ́lọ́wọ́ bá fẹ́ jẹ́ kó mú sọ́nà wọn àwọn láti jẹ́ pé ẹran iléyá fún wọn ó dáa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ra ni o lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ra tó burú bẹ́ẹ̀ ẹran iléyá fún tọ̀bá wá lágbára kọ ẹran méjì kọ ẹran mẹ́ta ẹyọ kẹ́nẹ̀ lọ láǹfààní kọ́ra ó ní láníyàn pé ẹran rẹ ni ṣùgbọ́n tí wọ́n ń pa fúnra rẹ àti fún àwọn ará ilé rẹ gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti máa ń ṣe bẹ́ẹ̀ bákan náà wa nínú àwọn tí ó lóore ni àwọn ọmọ wa èyí tó ṣe fẹ́ ọlọ́run bá fi wa lọ́dọ̀ ká ṣe dáadáa tí wọn láwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ́wá yìí nínú nǹkan tó ikú wọn fẹ́ fún wa ní tó jẹ́ sí olóore nínú àwọn àmì táàpù mọ̀ pé ó ṣe dáadáa táwọn ọmọ yìí òun náà ní pé tọ́lọ̀ bá ní kọ lágbára kọ ra sọdún fún wọn ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ bá lágbára kọ bàtọ́ ọdún ṣe fún wọn ṣe bẹ́ẹ̀ jùlọ lágbára rẹ̀ bá ṣe máa bọ́ bá ṣe lágbára láti ra sọ fún ọ ni ó ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ pé aṣọ 500 ló ní lágbára kọ ra fọ́mọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́ bá jù bẹ́ẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ fún wọn ojogún ìdùnnú tẹ́tí wá ara sọ yìí fẹ́ ra bàtà yìí tẹ́tí wá ara gọ́bù ah inú rẹ̀ ọmọ dùn débi o pàpà jùlọ àwọn ọmọ tí ọba ti jọmọ ọdún méje lọ sàlẹ̀ lọ ẹ̀tí wá ara gọ́bù fún wọn tí wọ́n bó tí wọ́n tún fi sójú lóòjọ́ ọdún inú wọn dùn wọ́n sì rí yẹn gẹ́gẹ́ bí òbí dáadáa òbí rere òbí tó pé ìyẹn gbọ́dọ̀ fi máa tọrọ òbí ẹja gbìyànjú láti tẹ̀lé kàṣẹlẹ̀ yìí fáwọn ọmọ wa nínú àwọn àmì tí ìmọ̀ fi ṣe dáadáa sọmọ ní láwọn àkókò yìí bákan náà nínú àwọn àmì tí pé èyàn tó máa ń ṣe dáadáa sọ́mọ òun náà ni pé kéèyàn máa jẹ́ kí ó yé ọmọ nípa pé àwọn ojúṣe tó yẹ kóhun ní ó ṣe kéèyàn máa jẹ́ òye bákan náà kéèyàn máa dùn nínú kílẹ̀ fẹ́ jẹ afẹ́ jẹ ráìsì ẹ̀tù jẹ ráìsì ẹ̀tù tẹ́tù jẹ ẹyin sí sódùn máa ń kínú fẹ́ nípa ọkàn wa nínú àwọn tí ó lórí ní sílátọ̀ rahim àwọn mọ̀lẹ́bí wa kájàkùn bí wọ́n pọ̀ tí wọ́n bá ń já wa káwọ máa so wọ́n tí wọ́n bá ń já wa káwọ máa so wọ́n tí wọ́n bá ń já wa káwọ máa so wọ́n ọ̀nà wo la lè gbà so àwọn mọ̀lẹ́bí wa pọ̀ lákòókò yìí àwọn ìtọ́ni wọn bá jí sínú fóònù rẹ̀ ó sì pè wọ́n tàdúrà fún wọn àfúnmọ́ra ọdún ọlọ́run jọba aláyàtà láàáfíà tẹ́wàlé ọdún léyá wọ́n láwọn wà alhamdulillah wọ́n láwọn wà ẹ̀sàdúrà fúnra yín ẹ̀dùnú síra yín tó fi pé kí wọ́n rí ìdùnnú látọ̀dọ̀ rẹ̀ nínú wọn sì dùn pẹ̀lú àna ọlọ́run àwọn tí bá ń bẹ nítòsí wá wọn kàn lọ́bẹ̀ wọn wò lọ́sàbẹ̀wò wọn tó bá ní tọ́rọ́ kọ́bọ̀ tó lè fún wọn ṣe bẹ́ẹ̀ fáwọn tó fi pé ìṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàgbẹ́ lọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ bákan náà nínú àwọn tí olórí alexander ìlànà kọlù kájẹ́ nìkan tó ipá máa ṣe dáadáa sí gbogbo ẹ̀dá lápapọ̀ pàápàá jùlọ ọ̀rẹ́ ẹni ká ṣe dáadáa sí aládùúgbò ẹni ká ṣe dáadáa sí alámúlégbé ẹni ká ṣe dáadáa sí ọ̀gá ẹni káṣe dáadáa sí ọmọ ọ̀tẹ́ ẹni káṣe dáadáa sí àfẹ́ ẹni káṣe dáadáa sí ọmọ kéwú ẹni káṣe dáadáa sí nínú sọ́lọ̀ bá ń fẹ́ lọ́dọ̀ wa ni bákanáà nínú àwọn ṣe olóore òun náà ni lòsómọ́lé síkfà kátó nímọ̀ ìwáfò yìí lọ́dọ̀ ọlọ́run ọba púpọ̀ láwọn ọjọ́ mẹ́wẹ́ wáyé ọmọ àdá púpọ̀ o gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ lọ́wọ́n ọba èyí sáàmà àbẹ́yí sáàmà ọlọ́run bó lè bá fọ èyí sábà sí láwọn ọjọ́ mẹ́wẹ̀ wáyìí òun dúró sí púpọ̀ táwa náà bá fẹ́ gbé sínú làákàyè ọ̀dọ̀ wa àtọ́mọ èdè ènìyàn gẹ́ bá ń dunú ẹwo bí ó sì máa ṣe kódà tó ti pé ọ̀fẹ́ lè máa sì ṣe kódà ó lè fẹ́ máa sì sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ọlọ́run bọba ní kí ọlá ní máa dunú tẹ́ni tó bá wá ìrònúpìwàdà sọ́dọ̀ ọlọ́run ní máa dunú sí jùlọ tọ́lọ́ bá sì ti máa ń gba ìrònúpìwàdà rẹ̀ ju ẹni tó fi kọ́ bá rẹ̀ nílé òkú ilẹ̀ tó pé kò sómi kò sóúnjẹ kò sí ohun tí ó mu kò sí bíjọ́ ti pa fàájì kò sì sáàmì ẹgbẹ́ kẹ́kẹ́ jẹ́sà ti rẹ̀ lọ́bára rẹ̀ pẹ̀lú nǹkan ọgbọ́n rẹ̀ tí ó jẹ sí ohun tí ó mu sí ọba gbàbẹ̀ sùn lọ jíjí tí ó ti padà báyìí kò rí nǹkan ọgbọ́n yìí mọ́ orí nǹkan ni jíjẹ tí ó jẹ tí ó mu wà kò rí mọ́ ó wò káàkiri kò ah! eléyìí lọ́wọ́ ajẹ́ nìkan tó epo ti wá rò fúnra rẹ̀ padà gbé e lọ ni jíjí tí ó ọba padà bá nǹkan ẹ̀gùn ilé wájú rẹ̀ tó ń jẹ tó ń jẹ rẹ̀ tí ohun tí ń mú rẹ̀ ọwọ́ padà rẹ̀ pé inú rẹ̀ dùn ọ padà ọ̀rọ̀ wí kí ni ohun tó sọ níjọ́ náà Ànábì wa Muhammad sọ́dá sọ́sọ́ pé ohun tó fẹ́ ni pé rẹ̀ Ọlọ́run ọba ìmìlẹ̀ rúsìn rẹ̀ o ìrẹ́lọ́lúwà ni pé ya Rabb ìrẹ́lọ́run ọba mi o ana Rabbuk wa anta abdi èmi lolúwa rẹ̀ o ìrẹsì lẹ́rúsìn mi ó sin ọ̀rọ̀ wí nínú pé àṣẹ́tẹ̀lẹ̀ fara ó dùnú ju bó ti yẹ lọ dípò kọ́ sọ pé ọlọ́run ọba èmi lẹ́rúsìn rẹ̀ rẹ̀ lólúwa mi o ìsì lọ sọ pé ọlọ́run ọba o èmi lólúwa rẹ̀ o ìrẹ́lẹ́rúsìn mi o ìbí tínú rẹ̀ dùdé ó sì sọ àdébíwa Muhammad sallallahu alaihi wasallam ọwá ní gbọ́nà ọba máa ń rò ìmá tí máa ń dùnú tẹ́lì tó bá ronúkúwà lásóbí ẹ̀fẹ́ rẹ̀ tó tẹ́ tó ronúkúwà lásọ́dọ̀ ọlọ́wọ́n bàbá ọlọ́wọ́n bá ṣe máa ń dùnú ó tún ju bí ọlọ́run ọba ọba lẹ́kẹ́ ọlá bí ẹni ṣe dunú jù ó tún ju bẹ́ẹ̀ lọ́bọ́lọ́run bá ti máa dunú sí yẹn sí ìyẹn ni pé kílé yẹn fẹ́ tọ́lọ́run bò ní ṣe fún yẹn kílé yẹn fẹ́ látàkó ìyẹn ronúkú wà lọ́dọ̀ rẹ̀ fún tí yẹn bá fẹ́ ọlọ́run bá máa ṣe fún yẹn nínú àwọn tí olóore tí wọ́n fẹ́ jẹ́ ká dún nímọ̀ ìsáúsára ká máa fọ́ sálámà ká gẹ́gẹ́ bí ìsàbí kẹsì bí ìlọ́wà nẹ́bí àmàhàmùsáàlá àlùsọ́dàn tánàbí sọ pé máa sálámà tẹ́nitọ́ ọmọ máa sálámọ̀ sí nínú àwọn àmì ìpáyé ń parẹ́ lọ lànàbí ti sọ ó ní pé nínú àwọn tẹ́sìmọ̀ fámi ń parẹ́ lọ ayé ń parẹ́ lọ òun náà ni pé àwọn èèyàn máa dá sálámọ̀ sá sáwọn tí wọ́n bá mọ̀ nìkan wọn ní sálámọ̀ sáwọn mi gbogbo wa ní ìṣẹ̀lẹ̀ tí ó ọ̀sẹ́ nìkan tó mórí bọ́nú ọ̀rọ̀ tánàbí sọ nínú wa tí ẹ̀nà bá ti kíyèsí àwọn méje lè jókòó ẹnìkan náà lọ dámọ̀ nú wọn èèyàn sì lọ bẹ ẹnìkan tí ẹ dámọ̀ èèyàn sì lọ bá lọ́wọ́ bóyá látara ohun tí ń bẹ lórí ẹ̀mí ẹ̀ tí ẹ fẹ́ sọ fún tàbí oúnjẹ ẹ̀fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ àwọn mẹ́fẹ́ fàyókù ìyẹn lè má rẹ̀ tí wọ́n ara àwọn ni wọ́n tẹ̀ máa sọ pé ẹ̀ kí wá ní èyí tẹ̀ máa wá ọ̀fọ̀ríjì lọ́dọ̀ ọlọ́run arábẹ́mínà aláàmá ti sáà gẹ́gẹ́ bó ń sọ ọlọ́run bá ti sọ fún wa kábójútó kájọ yàtọ̀ nípa pé ká máa fọ́n sálámọ̀ ká papọ̀ jùlọ àwọn tó bá jẹ́ mùsùlùmí ẹ sálámọ̀ sí mùsùlùmí kí mùsùlùmí náà dá fún yẹn lóúnjẹ ń pa ká máa fún wọn lóúnjẹ ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti salaye rẹ̀ nínú iṣẹ́ olóore ni ṣùgbọ́n tó pé Yorùbá ó gbẹ̀lẹ̀gẹ́ púpọ̀ nílẹ̀ Yorùbá yìí púpọ̀ ẹni tó bá ń fún yẹn ní lóúnjẹ tí ń pàpèjẹ tí ń pàpèjẹ Yorùbá tún sọ lẹ́nu pé kan lé lágbájá hmm. ọmọ bọ́yá rẹ̀ oúnjẹ jẹ omi ní gbàjọ òun ní gbàjọ ọfà káwọn èèyàn máa gbé kí wọ́n máa pe àpèjẹ́ níbi tó sì dáadé ìnáwó àsìkò yìí òun ni wọn bá gbé lọ ọbẹ̀ ṣùgbọ́n látara pé ṣe á rí mi tí bẹ lọ́dọ̀ Yorùbá ni wọ́n fi fọjọ́ sí kò sí ohun tó burú bẹ́ẹ̀ nípa pé wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn jẹ kí wọ́n mu ó sì wọ́n pé tán bá jẹ tán mú tẹ́ sàárà láyá tó bá gbá ń bẹ́ kọ́ máa lọ bá ìyá rẹ̀ tó ṣaláìsí kọ́ máa lọ bá kásẹ̀gbẹ̀ lámọ́ yín dóòlà ẹ̀dá kò mọ̀ fẹ́ jẹ́ wá jẹun lọ́dọ̀ mi wọ́n sì jẹun tẹ́ ṣe wọ́n láwọn fún wọn jíjẹ fún wọn múmú nínú àníyàn rẹ̀ lọ́wọ́ pé tó dáadáa tí gbàgbà bẹ̀rẹ̀ ọlọ́run bá jọ máa lọ bá ya mi lọ́rùn dáadáa tí gbàgbà bẹ̀rẹ̀ ọlọ́run bá jọ máa lọ bá bàbá mi lọ́rùn o bó ló sì dáa tó ó dáa jù bàjẹ́ ṣùgbọ́n lẹ̀ yóò báyìí àwọn òkéde ni ọba fẹ́ ti sàárà àrùn sàárà ó tún fẹ́ mú sí àárín mi lọ́wọ́ kọ́lọ̀n bọ́ sàánú wa ìtọ́ àmù tàá nínú nǹkan tẹ́ pé yóò jẹ́ kí yẹn wà jẹ́lẹ̀ ní rọrùn ní alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé nípa pé wọ́n ti kọ́ ilé tẹ́lẹ̀ ilé wo ni ilé tó fẹ́ pé àwọn ẹni ẹsẹ́ yẹn bá ń wo bẹ̀ láti ta tàbí yẹn ń wo bẹ̀ láti inú bákan náà lórí wọ́n kọ́ọ́lẹ̀ fáwọn owó ni nínú àwọn tánibí ni wọ́n kọ́ọ́lẹ̀ fún òun náà láwọn tó ẹgbọ́n bá máa ń fún àwọn èèyàn ní jíjẹ múmu tí wọ́n bá ń fún yẹn ẹjẹ́ adúnimọ̀ tọ́lọ̀ bá ní ká lè ṣe bẹ́ẹ̀ nínú sí olóore ni tàbá wá lè ṣe lọ́nà tó sì pé yọ́ fa pé fún wọ́n wá jẹ́ a lè rá lọ fún wọn èyàn ra ráìsì kóńgó kọ̀ọ̀kan lásìkò tí kóńgó tí ráìsì wọ́n yìí ọwọ́ àgbè lọ fáwọn arúgbó àwọn arúgbó ilé ní bàbá níyà òpin kóńgó kọ̀ọ̀kan sọ́dọ̀ wọn lásìkò yìí wọ́n dùnú sí ọ wọ́n sì sàdúrà fún lára sí olóore ni ọlọ́run sí lọ́rọ̀ fẹ́ nípa ọ̀ká wa àlèsìlá báyìí náà kéèyàn máa ṣàtúnṣe láàárín àwọn èèyàn ìyẹn ni pé àwọn tí wọ́n ní ìkùnsínú láàrin ara wọn kásàtúnṣe láàrin wọn inú sí olóore ni o lọ́nà bá ní kí èyàn gbóre máa àmúrúbí ní máa rú wọ̀dá ìyá ni mọ́ nǹkan kíyàn máa pàṣẹ dáadáa kíyàn sì máa kọ ìwà àbàjẹ́ inú sí olóore lọ́wà hẹ́sùn nínú sí olóore ni kíyàn máa sa ahọ́n yẹn tí kó tó di pé yọ́ sọ̀rọ̀ kó sa ahọ́n tí ó sọ kọjẹ́ pé ohun tí ọba sọ kọjẹ́ dáadáa kọjẹ́ ohun tí ọba sọ kọjẹ́ ohun tó yẹ pé yóò mú ládá lọ́wọ́ bẹ́ẹ̀ náà wà ní kọ́ sọ abẹ́ rẹ̀ láwọn ọjọ́ mẹ́wẹ̀ wáyìí kó má fi ọmọ ságbèrè o láwọn ọjọ́ mẹ́wẹ̀ wáyìí kó jìnà sí àgbèrè ṣíṣe kó lè bá àjọ nípa ti pé ọlọ́run bá ń fẹ́lẹ́ ń fi ń dunnú lọ́wọ́ fún iṣẹ́ tí ìyàmbá ti lákòókò ìtọ́jẹ́sẹ́ dáadáa bẹ́ẹ̀ náà wá ní ọmọ àdá púpọ̀ yàtọ̀ sí kọjọ́ mẹ́wàá tó dé tẹ́lẹ̀ tí wọ́n náà máa fàálẹ̀ gbèlé tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé máa ń ká ní yóò lè láwọn ìyá òmìnir ààrẹ ẹni yóò tọ́ bá gbọ́lọ́wọ́n bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn nínú tí ipa ti mọ̀ gbọ́lọ́wọ́n bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn náà ni pé kọ́ máa pa àlejò lé máa tọ́tù lè ádá ní sọ yìí kéèyàn máa mú tí ó tẹ̀yàn sùta kéèyàn máa mú kó lọ́dẹ̀ fáwọn èèyàn tó tó lè sí ọ́n sùta ìgò ni èso ni òkúta ní igi ní àpálámbá ní àti bẹ́ẹ̀ lọ kíyàn máa mú kó fún wọn ara tí olóore lọ́wọ́ o apàá jùlọ kò tó giri wò tí wọ́n náà wó pé ha ọfẹ́ ìdámi lẹ́sẹ̀ náà ó sì wá torí ẹ̀ ó sì dí torí kó má bàa ṣẹlẹ̀ sáwọn míì kó má bàa ṣubú mẹ́ kó má lọ jẹ́ sára kí wọ́n pa lára inú sí olóore ni ànẹ́fọ́kọ́sọ́lẹ̀ ìdáwójẹ́ ti wọlé ayá kíyàn máa ná lórí ìyàwó èèyàn kíyàn máa ná lórí àwọn ará ilé èèyàn lára tí olóore lọ́wọ́ o tó sì pé àdísì tó wá fẹ́lẹ̀ yípo rẹpẹtẹ inú rẹ̀ lànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wọ́n bí pẹ́rẹ ń sí ọlọ́wọ́n bá ká máa ná fún àwọn ará ilé wa àwọn ìyàwó wa àti ká máa ná sójú ọ̀nà ọlọ́run àti ká máa ná ká fi kọ́ mọ́sálásí àti ká máa ná ká fi ṣe bẹ́ẹ̀ ká fi ṣe bẹ́ẹ̀ èwo ló lóore jù ní gbogbo nílẹ̀ yìí lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ìwọ̀n tí èèyàn bá ná fáwọn ìyàwó èèyàn àtàwọn ọmọ èèyàn òun ló lóore jù wájú ọlọ́run tí èèyàn bá ti ọ̀gá iṣẹ́ olóore tó kò háyà iná ẹ̀lọ jẹ́ bákaná ziyaratul marda àwọn aláàrẹ̀ kásábẹ̀wò wọn kásàdọ́à fún wọn nínú iṣẹ́ olóore lọ́wọ́ o ọ̀dọ́ wò àwá ìdílé wà bùkátà àwọn ọmọ ìyá wa tí wọ́n fẹ́ gbọ́ bùkátà yìí agbára wọn wá ka ọwá gbọ́ létí rẹ̀ ọlọ́run ní kókó kẹ́gùn sí ọ ibi táwọn ẹnìkan fi ń sunkún pé òun òun tó wọ́n fún àwọn ọmọ òun jẹ wọ́n wá gbọ́ ó sì ní ohun tó fún tọ̀hún tí ó fi fáwọn ọmọ rẹ̀ jẹ ọwá dìde wá lọ bẹ́ lómi ìfẹ́ dákun ẹbá ń sàánú lágbájá kò sí ohun táwọn ọmọ rẹ̀ ó jẹ ẹdákun ẹbá ń sàánú rẹ̀ bẹ́ẹ̀ bá lè lọ nígbà yín gbé lọ ọlọ́run wá ní o ṣe bẹ́ẹ̀ lára sí olóore lọ́wọ́ o lára sí olóore ìyẹn ni pé ká ṣàdúrà fúnra wa pé kọ́lọ́njẹ́ ọyẹ wa kọ́lọ́njẹ́ ọjà fún wa kọ́lọ́njẹ́ àsorí eré kọ́lọ́njẹ́ àwọn ẹ̀gbẹ́ ìgbà ara tí olóore ló tún wà gẹ́gẹ́ bá dẹ̀bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ní fún wa pàápàá jùlọ o tún wá ṣeéṣeéṣe lórí ara rẹ tán o tún bọ́ sọ́dọ̀ ọmọ àlàkejì rẹ tọ́ òwúlẹ̀ tẹ̀tẹ̀ máa sọ fún pé a máa ń ṣàdúrà fún yín a ń ṣàdúrà fún yín kọ́lọ́njẹ́ ọyẹ ọlọ́run dákùnmájú lágbájá ó ṣubú jọ máa kọ́ ọmọ ṣe ó lágbájá tààrẹ ń ṣe dákùnmájogún àlàáfíà fún ó ìnira tí ń bá lágbájá lọ́wọ́lọ́ dákùnmá ń gbénira náà kó fún ó ara sí olóore lọ́wọ́ ó kàdùnìmọ̀ ìsbáwìlúwòlò bákaná ká máa sí àlùwàlá lójú àmì ara sí olóore lọ́wọ́ ó kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé tàbá lè gbìyànjú láti má jẹ́ kí àlùwàlá wọ́n máa já yẹni pé a máa wà nínú àlùwàlá lóòrè lóòrè nígbàkúgbà tọ́ba ti já tó lọ sí mi lájẹpa afẹ́fẹ́ kírùn à ń sàlùwà lọ́wọ́lọ́wọ́ àti dáadáa farabalẹ̀ sí àti lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta láwọn ilé ẹ̀ka sí lẹ́ẹ̀mẹ́ta bákan náà a sì ṣe bó ti tọ́ àti bó ti yẹ nínú pé èèyàn ti sọ àwọn olùwò tó lélé yìí wà Muhammad sallallahu alaihi wasallam ó ní pẹ́ni yóò tọ́ bá sàlùwàlá tó sàlùwàlá rẹ̀ tó wá sọ gbólóhùn tá a máa ń sọ yẹn pé ṣádá láìlá ìlàlá ṣádá na muhammadan abdu wa rasuluhu aláàmù jáni minẹ tawwabi wà jáni minẹ mutatahhirin èyẹn sọ gbólóhùn yẹn ìyẹn dún ni mo ti máa ń sọ irú ẹni bẹ́ẹ̀ tó bá máa ń sọ gbólóhùn yẹn tó bá jẹ́ ìrìn àlùkì yára wọ́n sin gbogbo ilẹ̀kùn tó gba àlùjẹ́nà wọlé mẹ́jẹ̀ẹ̀jọ kalẹ̀ ọ̀ọ́yà gbabi tó wù ọwọ́ àlùjẹ́nà ó ń tọ̀wọ́ sí gbabi tó bá wù ọwọ́ àlùjẹ́nà látàkùn máa ń sọ gbólóhùn yìí ẹ̀yà jáde ní ma láti máa ṣe dáadáa bákan náà àdúrà láàrin pé wọ́n pè wọn tán wọ́n fi ṣèkọ́ mọ́ ohun yẹn wọ́n fi gbé ohun yẹn dúró àdúrà tàbá ṣe ń bẹ̀ ara sí olóore ní o ọ̀díkìrì láyé atọ́kọ̀ sọ́láwà àwọn àdíkìrì èyí tẹ́ máa ń ṣe lẹ́yìn ẹ̀rọ kọ̀ọ̀kan tá a ń ṣe yẹn ká má kẹjú ká máa ṣe ara sí olóore ni èdè kọlu sọ̀rọ̀ ìfẹ́kọ́lù bí ní mùsùlùmí kéèyàn wá bí àwọn mùsùlùmí ó ṣe dunnú látọ̀dọ̀ èèyàn bóò ló ṣe gbé dùnú sí ọkàn

ara ṣe búlé léyò ṣùgbọ́n wa lọ́nà halal lọ́nà halal lọ́nà halal ara tí olóore ló túwà wọ̀táríkìl máa sí yá kéyàn ó gbé ogbà àwọn òwò ẹ̀sẹ̀ lẹ̀ pátá kéyàn ó gbé lẹ̀ sí hajjil ayyam láwọn ọjọ́ yìí ara tí lọ́wà ó wọ́n máa fẹ́ súnẹ̀ fún wa kódà súnẹ̀ rẹ̀ súnẹ̀ tí wọ́n mú lè fún wa ní tó tàbá lè ṣe bẹ́ẹ̀ láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí ká jẹ́ nìkan bá dùn ní ma ká gba àwẹ̀ láwọn ọjọ́ mẹ́sẹ̀ sáà àkọ́kọ́ torí pé ọjọ́ kẹwàá kò sáàwẹ̀ ń bi òun pàápàá jùlọ àwa láǹfààní ká gbá ìjọ àkọ́kọ́ jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin jọ́ karùn jọ́ kẹfà jọ́ kejì jọ́ kẹjọ kéyìn ojú ní máa wẹ̀ ìyá ọmọ àròfà títí jọ́ kẹsàn-án ọdún kọ̀ lánà gẹ́gẹ́ ẹ̀rí àròjọ àràfá àtẹ́sìbàlọ́lọ́ yẹn yóò kásìrò sánẹ́tà lẹ́tì kọ́bílá ọ̀sánẹ́tà lẹ́tì báàdá èmi ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam mo ti bá yín sèṣì rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ ọgbọ́n bá yín kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ pẹ́sẹ̀ ẹbí ti gba àwẹ̀ àràfá kí wọ́n bá fi máa fún máa bá yín pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ọdún kan tẹ́ ti àti ọdún kan èyí tí ń bọ̀ wá ọdún méjì gbáko àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé nípa eléyìí tá a máa ń ṣàlàyé fún ọ lóòrèkóòrè wípé bí yẹn bá gba àwẹ̀ yìí títí títí ọjọ́ àràfá yìí wọ́n sá ń ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ ọdún tẹ́yìn ṣẹlẹ̀ sẹ́yìn èyí tí yẹn tún fẹ́ kó níwájú wọ́n ti ṣàbójúkọ ẹ̀ fún yẹn tó bá dọdún tó tẹ̀lé ebí yẹn wọ́n ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ yẹn ọdún kẹsẹ́yìn ọdún kẹsọ́ tẹ̀lé kó o lè léyìn ọdún ṣe jẹ́ àwọn olùmọ̀ àpájúlọ bí afá Muhammadu sọ́lá ló fèmí bí wọ́n ìsàlàyé ìyẹn ni pé wọ́n tún mú ọdún kẹta sẹ́yìn àbọ́dún méjì sẹ́yìn lápèjúwe wọ́n tún mú tí ó bá sí èyí pé ọjọ́ iwájú

gbogbo ohun tàwà sọ yìí nínú àwọn tí olóore tọ́wà jìdò tó jìdò tó jìdò tọ́lọ́wọ́n bá fẹ́ púpọ̀ ń wa pápá jùlọ àtàbà ti bàlágà òun lẹ́nu pẹ̀rẹ̀ lóòjọ́ ọdún léyá nínú nǹkan tó pé súnà kani tọ́lọ́wọ́n bó tí ìjẹ́ kó mọ́ wa láwàtà sọpa fẹ́ à ń ṣe súnà kò tí ìjáléjáko ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmà sọ fún lónìí pé àgbìyànjú kọ pẹ̀rẹ̀ yóò tuntun yẹ̀wò báyìí ní pé èmi kékeré ẹ̀rẹ̀ léyá tí bàbá mi ọ̀pá tí yàbí ọ̀pá tẹ̀rẹ̀ bá mí ni rárá tí ẹ̀bẹ̀ ti bàlágà ló ti láǹfààní ló ti tẹ̀rẹ̀ léyá pa pàápàá jùlọ tó ti ń fọ́ra rẹ̀ tó ìfóhùn ní ti fọ́ra rẹ̀ jíjẹ múmu ó ti pa ó ti tó pa pẹ̀lú ọlọ́run ló fi jẹ́ fáwọn olùmọ̀ wọ́n kìí sí ọ̀rọ̀ àdẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú pẹ̀lú ọdún léyà wọ́n ní pé súnà tán mú àkádà súnà kan tí wọ́n kẹfà mọ́ ni o ta gbọ́dọ̀ ṣe súnà kan tó yẹ pé kò dépò ọ̀rẹ́ èèyàn tẹ́ni ha èèyàn wọ́n mú wọ́n mú lágbára gá tí ẹ gbọ́dọ̀ ṣe lóòjọ́ léyà ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ lónìí tó ṣe tó bá ma òun ní ẹran pa ẹran ọmọ rẹ̀ fúnra rẹ̀ méjì ni ó sì pa ṣùgbọ́n tó bá dá sìkò léyà yìí ẹ máa gbọ́ tí ọmọ ní kòun ò lówó lọ́wọ́ òun ò lówó lọ́wọ́ tó bẹ́ẹ̀ òun tó bẹ́ẹ̀ gbólóhùn tí ó máa sọ nù tó sì jẹ́ pé nínú pé pa orí sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bó fi síyàn púpọ̀ òun náà ní pẹ̀ràn lóòjọ́ ọdún léyà bí ṣe ń bẹ fọ́kùnrin bẹ́ẹ̀ náà ní fẹ́ ọ̀pọ̀ ni wọ́n fẹ́ yá pẹ̀rẹ̀ ọdún iléyá yàtọ̀ sí bá tún ṣe bá aláwùjọ wa ìdí pé àwọn obìnrin pẹ̀rẹ̀ ọdún iléyá o tẹ́bẹ̀rẹ̀ ń tọ́ pẹ̀rẹ̀ ọdún iléyá náà àwọn obìnrin ajẹ́gbóǹtọ̀ ń bóyá làájà lọ́jẹ́ àlàájá àwọn àlàájá wọn fi pé wọ́n máa pẹ̀rẹ̀ iléyá láwùjọ táwa wà yìí ẹ lè rí kó ṣe fẹ́ntì bá ti sàlàájà kan máa pẹ̀rẹ̀ iléyá àtàwọn ẹ̀ta oró nínú nǹkan tó jẹ́ pé katonimọ́ni atọ́kùnrin àtobìnrin ipò kan náà lájọ wà lé lórí akálàṣe tọ́wá ikú bóyá ọkọ̀ ọlọ́bá jẹ́ nìkan tó ẹgbọ́n lọ́wọ́ bá kẹ́ tó ṣe pé ìkẹ́

ẹran àgbò méjì yìí àwọn méjèèjì ó jẹ funfun báláwú wọ́n sì ní dúdú ní àwọn àyíká níbi ọ̀ọ́kín ojú wọn máa ní dúdú ń bẹ̀ bákan náà wọ́n máa ń ní dúdú níbi àwọn kókósẹ̀ wọn nínú àwọn ẹ̀rìn tó fún tọ́ládẹ́bí wa Muhammad sàálà ọ̀sán máa ń pa ní wọ́n wá ń tọ́ bá pẹ̀rẹ̀ méjèèjì ọ̀kan nù rẹ̀ yóò sọ pé mo pa lóko ara mi àti láwọn mọ̀lẹ́bí mi lápapọ̀ ni mo fi pa ó ìyẹn ni àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ akeji yóò lóhun pa nwa wà hádà olóhùnmínú mọ́tẹ̀ mọ́ pa lóókọ gbogbo àwọn tó bá rí pé wọ́n pe gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́n ọba ni mọ̀ pa fún bí máa ń jẹ́ káwọn olùmọ̀ mi ọ̀sàlàyé pé gbogbo ẹni yóò tẹ́ tara nípa ọba ti gbàgbọ́ kan ṣoṣo lọ́lọ́run lòun pèlè yìí fún tí ẹ mẹ́ni tí ń bẹ láyé lásìkò ìgbà tí ń pa lọ́wọ́ àtàwọn tí ó bà padà máa dé lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí àtà dé lẹ́yìn wá yìí ṣùgbọ́n eléyìí wọ́n ní ọ̀wá sí fún ẹni tó ṣe pé ọlọ́run bá kẹ́ láti jẹ́ pé kọ́pa ọ̀gbọ́dọ̀ wà lọ ọgọ́ sábẹ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ahun àwọn ahun ni wọ́n máa lọ ọgọ́ sábẹ́ eléyìí pé ànẹ́bì ti pẹ̀rin ọdún léyá fún wa ànẹ́bì ti pẹ̀rin ọdún léyá fún wa rárá o fẹ́ni tó epo lè kó wọn pa ọlọ́run bó jọ járọ̀ fún ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam a máa pàkejì pé ìrẹ́ ọlọ́run bá mọ́ pàkejì yìí àmọ́ wàhátà olóòmìnà mọ́tẹ̀ mọ́ pa fún àwọn tó ikú wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn mi tí wọ́n gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run a sì máa ń pẹ̀rẹ̀ yìí lóòjọ́ ọdún iléyà ààyè ń bẹ fún akápá lóòjọ́ kejì iléyà ààyè ń bẹ fún akápá lóòjọ́ kẹta iléyà bẹ́ẹ̀ làyẹ̀ máa ń bẹ fún akápá lóòjọ́ kẹrin iléyà àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin ìlà láǹfààní láti pẹ̀rẹ̀ ọdún iléyà tí ó sì máa jẹ́ ìjọsìn fún wa nínú òfin ìsìn ọlọ́run àtàjẹ́ òsìn ọlọ́run ọwọ́ àdà púpọ̀ fẹ́ntí ọba pẹ̀rẹ̀ ọdún iléyà láti jẹ́ pé ọmọ fún wọn pẹ̀rẹ̀ ọdún iléyà o nígbàtà ti mú ọjọ́ kìíní ní jẹta ọjọ́ ìjẹta lọ́jọ́ ọ̀dì wán tí tí ó fi jẹ ọjọ́ ọdún tí wọ́n fi pẹ̀rẹ̀ yìí wọ́n fẹ́ jẹ́ omu kẹka nínú oríkèríkè ara rẹ̀ wọ́n fẹ́ jẹ́ omu yẹni pé wọ́n fẹ́ jẹ́ gẹ̀rí ẹ̀ wọ́n fẹ́ fa awọn abẹ́ tàbí àwọn abíyá tàbí túbọ̀ fa kó fi ilẹ̀ wọ́n fẹ́ jẹ́ ọ̀tàdédé rí bẹ́ẹ̀ o Muhammad oríṣọ́lọ́wọ́ bá sọ pé ìdàdákọlá ṣáhàrù dèlè hijjá tí ó sún dèlè hijjá bá ti wọlé gẹ́gbẹ́ ti wọlé jẹta wà rọ́dà àdókòm ayòdó àṣìyá lẹ́ni kọ̀ọ̀kan wá fẹ́ pẹ̀rẹ̀ ọdún léyá ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ yẹn àláyà àkódà ní ṣáàrì yìí kọ́ má mú nínú ọrùn ara rẹ̀ o gbogbo ibi tí mo bá wà lára rẹ̀ kọ́ má mú nínú tó tún ṣe wá lé mọ̀ lónìí ni pé àwọn ohun tó wọ́n ní gbogbo àwọn èdè yìí lànẹ́bí sọ fílẹ̀ májọ fi yapa àwọn mọ̀júsí àwọn abọ́ná fi yapa àwọn yẹ̀húdí dáríjì yìí jẹ́ wọ́n pọ̀ dáadáa lánàbí ṣe ń sọ lẹ́kùn rẹ́rẹ́ nù ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀ta owó náà lọ gbọ́nú wa ló sì tẹ̀lé ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ohun tí a máa ń mú láwọn ọjọ́ tẹ́lẹ̀ àwọn ni wọ́n ní àfilẹ̀ èékánná ọwọ́ wọn ò fẹ́ jáge èékánná ẹsẹ̀ wọn ò fẹ́ jáge àwọn irun oríkèéríkèé ara wọn ò fẹ́ jáge tọ́lá nàbí Muhammad sallallahu alaihi wasallam sọ pé fàlá yà àkóòdà mi ṣáàrì yìí irú ẹni tó bẹ́ pẹ̀lú ọdún léyà ìkọ́ máa mú nínú ara rẹ̀ ọ wọ̀lámínà fàárì yìí ó sì máa mú nínú àwọn ìkẹ́nà rẹ̀ ara rẹ̀ yẹni pé ibìkan ọjẹ́ nìkan tó ti wọ́n dùn sílẹ̀ torí pa náà wípé wọ̀ láàmín bàṣàrọ̀ ti hì ṣe àní kó máa mú nǹkan tẹ́ àtàyò tó àṣìyà tí tí ó fi pẹ̀rẹ̀ ọdún léyà ẹwà rádìsì látara ìmọ̀jìnlẹ̀ àwọn olùmọ̀ báwọn ṣe rádìsì ẹni tí ọba gbàgbọ́ yẹ ẹsẹ̀ wọn kẹ̀mú bẹ́ẹ̀ yọba máa sọ fáwọn yẹn pé ìwọ tó bẹ́ẹ̀ ṣe mú ẹnkún tó bẹ́ẹ̀ ṣe mú nínú ẹran rẹ nínú ara rẹ ọlọ́wọ́n ọbọ̀ òní gbẹ̀rẹ̀ ọdún léyà rẹ báwọn tàbí sọ rárá o rárá o má jẹ́ nìkan tó yẹ kó kí ọ̀rọ̀ bà níbi lẹ́nu rárá o ó ń sọ ọlọ́run bá ń ṣe wá lójú kòkòrò àwọn àdìsí àwọn àdìsí pé àwọn àpá wa gbọ́ yé ń bẹ̀ pé hmm, a jẹ́ pé nínú súnnà tọ́lọ́run bá ní a rí ṣe báyìí dáadáa owó tún fi kún yóò tún fi kún yóò tún fi kún pérépéré wọ́n náà bá ní pé ìnáyà tẹ́ mọ́ alápẹ̀júwe wọ́n wà ní kan gẹ̀rọ orí rẹ̀ wà ní rárá mọ́ fẹ́ pẹ̀lú ọdún léyà rárá o la yukallifu Allahu nafsan illa wus'aha àìgbékọ̀dá lọ́rùn mú fẹ́dà ọ̀lágbára láti di oṣù tàbí ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ owó tí ẹ̀wù lẹ̀ rẹ̀ ti gan ọtí gbọ́ báyìí náà o ṣùgbọ́n bí tó ti ń ti ẹsẹ̀ tó ti ń ti ẹsẹ̀ bó ti padà ya ìkẹ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ nu kò sí nǹkankan kò sí nǹkankan bí ẹni tí ń gbààwẹ̀ ni tó ṣàdédé jẹun tó gbàgbé jẹun tó gbàgbé mumi sáfì ilẹ̀ bẹ́ẹ̀ àyè tó pariwo rẹ̀ mọ́ pé àwọn máa ti ya ìkẹ́lẹ̀ ẹsẹ̀ mi yéé fi ilẹ̀ bẹ́ẹ̀ ni o bó ṣe gbàgbé yẹn fi ilẹ̀ bẹ́ẹ̀ ó sì jẹ́ pé ọlọ́run bọ̀ balẹ̀ kí á tó ní à ń lọ́dọ̀ yóò sì dáadáa ìfẹ́ nípa ọ̀kan wa àwọn atajẹ́ òsàn ọlọ́run ẹjá pa àwọn ẹran ọdún léyà wa kápá pẹ̀lú bẹ̀rọ ọlọ́run kápá pa pẹ̀lú payọ ọlọ́run kájẹ́ nìkan tí pé pípa wa ta bá pa á pa lẹ́ni tó pé jíjẹ rẹ̀ àwa àtàwọn ará ilé wa ká sì fàwọn yòókù kàfi ṣe sàárà ká má sì dàbí àwọn kan tó sì pé ń gbà wọn bá pẹ̀rẹ̀ ọdún léyà wọn tán wọ́n wà lọ kó sínú fíríjì wọ́n máa jẹ díẹ̀ díẹ̀ tí èmọ́ ìyàwó ilé yọ́ máa nẹ̀gàwó ni tí èmọ́ àwọn ọmọ ilé wọ́n máa nẹ̀gàwó ni ká má sì lẹ́ọ̀ kásì lọ ọlọ́run kápáyọ ọlọ́run kásì mọ̀ pé ẹran tọ́lọ́run bọ́ gbà níjọsìn lọ́wọ́ wa nínú kọjẹ́ ràkúnmí tàbí kọjẹ́ màálù tàbí kọjẹ́ àgbò tàbí kọjẹ́ ewúrẹ́ akọ àbábo rẹ̀ kò sí ìta apáta kò sí ohun tó burú bẹ̀ láti pàgùntàn lóòjọ́ iléyà o ó tako làákàyà wa ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n kò tako ẹ̀sìn ọlọ́run ọba bó ti wulẹ̀ abo wọn akọ wọn lọ́dọ̀ ọlọ́run kò sí méjèèjì tí èsì ìjọsìn lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí nìkan lọ́jẹ́jọsìn lóòjọ́ ọdún léyá ràkúnmí màálù àgbò àtẹ̀rẹ̀ ewúrẹ́ akọ àtàbó wọn láláǹfààní láti fi jẹ sọ́dọ̀ ọlọ́run ọba tó bèèrè yàtọ̀ sáwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí bá pa tó bá yàtọ̀ sí wọn àfẹ́ pàjẹ́ láti fún wa lọ́dọ̀ ara wa yóò bọ́ bá pàjẹ́ àgbékì báyìí owó tóbi tó ọpa fúnra rẹ̀ ni òtò lótòló báyìí owó tóbi ìgálà ọpa báyìí owó tóbi tó ọpa jẹ fúnra rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ nìkẹta ipá ọlá kọ́gbà lọ́wọ́ ẹ̀lú wọn الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدعوكم الله أتكتب إخوان نبي محمد صلى الله عليه وسلم كاتب طلبا عليه وصحبه أتكتب أن صلاة وتوبة وجهة ní ọjọ́ ọdún léyà tọ̀tẹ̀ yìí ìyá mọ̀lì túnmọ̀ ah, iná lọ́pọ̀ sí ní ìdíwọ́ tá ti máa ń kí òun lágbẹ̀lẹ́gà òun náà láti fi sí lọ́wọ́lọ́wọ́ tí nǹkan ní ọba yé epo òun náà láti sí lọ́wọ́lọ́wọ́ tí nǹkan ní ọba yé epo sultan ti gbé jáde lánàá pé ní Sókótó gbogbo òní Sókótó àwọn pé kí wọ́n kírun ní àwọn mọ́sálásí bákan náà àwọn tí ìtọ́wà pé bóyá bọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tí wọ́n àwọn náà fi wọn kì láwọn mọ́sálásí ó jẹ́ sọ bẹ́ẹ̀ pé tí ọba sọ́rọ̀ kẹta yàtọ̀ sọ́rọ̀ tó ti wà nípìnlẹ̀ nípa fún wọ́n ti tó wà lẹ̀ pé ká máa kírun bá ṣe ń kírun yìí pẹ̀lú ìyọ̀ǹdọ́ ọlọ́run bá lọ fún òní àìjì ní ìdíwà lágbéniga pẹ̀lú ìyọ̀ǹdọ́ ọlọ́run ṣùgbọ́n báyìí fún ẹ̀rọ mi bá padà wá tó àjẹpá wa kì láyé tá a wà yìí láwọn jímọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá wà ní láti lọ kì abẹ́lọ́hùn kọ́lọ̀n bọ̀bà lẹ́ka kó jẹ́ kí jímọ̀ ọdún ti pé méjì nu tó jẹ́ pé ta bá ti kírun yín dìtà aláǹfààní náà láti kírun júmọ́ à èèyàn nígbà tásìkò júmọ́ bá tó sẹ́ni tó bá fẹ́ kìí ṣe láti fún wa mọ́ ìyẹn pé ọ̀rẹ́ ẹ̀yẹn rẹ̀ ó ti bọ́ fún wa kákí sọ̀láàtù lè ìjọ mẹ́jọ èní látàkó ọjọ́ ọdún ọjọ́ yẹn lọ́bọ́ fún ni ìmáàmù tí ó bá ṣe kútúbà àtàwọn tó fẹ́ fún wọn láti jẹ́ pé kí wọ́n rí ìmáàmù fún wọn bíbẹ̀ ó ti kúrò lọ́rùn ẹ̀yìn fún wa ó ti jẹ́ bọ́ sí di pé tọ́ bá lè ṣe é òun lọ dáa jù látara kọ́ bọ́ sójú ọdún fún wa ara àánú ìkẹ́ tàrí látara ànábì wa Muhammad sọ́ọ́lá ọ̀sán lélẹ́yìn wa àmbẹ́lọ́hùn bá ti wá dojúkọ ọdún tọ́dún náà dojúkọ wá ọlọ́dàkùnmájà sí inú sàárè o dákùnmájà sí inú sàárè o àlàáfíà tó péye dákùnjá fi ṣe o àlàáfíà tó péye dákùnjá fi ṣe o arísìkí arísìkí arísìkí ọlọ́dàkùnmá fi dààmú wa o dákùnmá fi dààmú wa o

àwọn tó jókòó mùsùlùmí ọlọ́dàgbà àṣàfójì fún wọn àwọn tó jókòó mùsùlùmí ọlọ́dàgbà àṣàfójì fún wọn àwọn tó bá wà nù kẹbà sàlékún kẹ wọn àwọn tó bá wà nù yàdá kọba mú yàrá kó lórí wọn ọba ní ẹ̀dọ̀ lámìnà kó sáná wà ní lámìnà tẹ̀lé lánàá wọ́n tẹ̀lé hàmìnà lálẹ́ fún ẹ̀rọ àti ìṣòro